ni wọ́n gbé lálẹ́ àná mm, wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ṣé bí wọ́n là ń bú ọba a ní rẹ́spẹ̀tì fún yíyan kankan ẹ̀yin bàbá ẹ̀yin ọba tẹ́ ẹ káwọ́ gbẹ̀yìn tẹ́ ẹni kan máa fìyà jẹ wá ẹni ká pọn yín lé ṣẹ́yìn ò mọ̀ pé òbí tí ò bá jìyà lórí ọmọ kò lè jọrọ ẹ̀ ni ṣé àmọ́ ni òbí tí ìgbà ti lè stand fún ọmọ ẹ̀ ní ọjọ́ ọ̀pọ̀njú ẹ wá ní kí ọmọ yẹn kó la gbogbo ogun yẹn kó la já ẹ wá ní ọmọ rántí bàbá kan àbá rántí ìyá kan bì kan kò pọ́síbù ibi tí ẹ bá ti ṣe lẹ ti máa jẹ so pápọ ọba ẹyìn bọ wọ́n pe ìlú tí wọ́n ti gbé wọn lálẹ́ àná orí wọ́n gbọba wọ́n gbéyàwó wọ́n tún gbé ọmọ ọba wọ́n wá mọ ọba àti àti bóyá tó máa ń pariwo tẹ̀lé wọn lẹ́yìn àtọmọ wọ́n mú yẹn lọ wọ́n dá olórí padà sínú ilé <laughs> ìtumọ̀ ni pé kó lórí lọ kó lọ ṣàrẹ́ǹjì owó wálé ṣó ń bọ́ ń bẹ̀ hmm. ṣó ń lọ́kì. gbogbo yín ṣó ń bọ́ ń bẹ̀ ṣó ń lọ́kì ṣé ẹ náà gbọ́ ẹ wo orú ìrìn tí ọba yẹn tó máa jẹ́ kó rìn ní ọwọ́ òru àná ìrọ̀lẹ́ àná mòru ẹ̀mí. yín ṣe tèsì ẹ̀ welcome to Nigeria. wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gúgù wọ́n ń gbé wọn kọ̀ọ̀kan yín àfi ká máa rí yín patí ilẹ̀ kí o fò tó yẹ wọ́n ẹ kàn wá confuse dot com ní gbogbo ẹ̀yin bàbá burúkú yìí tó yẹ kẹ́ fọkẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá Akíntóyè kẹ́ gbé àwọn ọmọ yín débi tó ní àpẹẹrẹ rere ẹ máa pìtànú ìṣẹ́ ojú yín ni wọ́n fi dá Nàìjíríà ẹ wo ibi tí Nàìjíríà ṣì wà ẹ sì tuntun lọ lórí pé kẹ́ lọ máa fi wá gba kọ́ńtrátì àbí gbà táwọn ọmọ ti yín tí wọ́n ti tí wọ́n ti fún wọn ní slot to become a ẹ̀yìn sẹ́ àwọn senator àti gbogbo ẹ̀ oh, vanity upon vanity wàláì ẹ máa rí wọ̀n ẹ́ nílẹ̀ Yorùbá ẹ̀yin ọba tí ò yẹ ká máa rí ní ẹni how ẹ wá máa máa gbé kámẹ́rà síwájú iwájú ọba ẹ máa jẹ sàwámà ẹ̀yin náà wà níbi tó ti ní ah, kábíyèsí Ọlọ́run ipò tó jẹ́ pé ẹ wà ẹ wà ń bẹ̀ ẹ máa ṣe yànnàyànnàyànnà káàkiri ipa tí kí ló dé ganan kí lẹ sórí ọba dà kí lẹ sọ àpèrè ọba dà ó ti yàn lójú ó ń ta wá lára mo ti wà ń bí kọríkọ ní ẹdìdẹ ẹ kí kábíyèsí everybody dẹ̀ ń wò sọ́yẹ̀rì sọ́yẹ̀rì ló ṣe mc ìjọ yẹn àti kàmọ́lù kàǹpọ̀ àbí kí wọ́n pè yẹn àwọn ni wọ́n ṣe mc ìjọ yẹn mo wá wò tí títí pé láyé mi ẹ wò báwọn èèyàn ṣe ń ṣe nínú hall ìtumọ̀ ẹ̀ ní wípé ti di yẹ̀jẹ́ hmm. ọba ní ó lọ patí oníkòmọ́ oní ó lọ patí ìyàwó oní ó jókòó síbi tọ́mọ onímọ́tò bá ti ń ṣe nǹkan ọba àti mc wọn jọ ń fìdí gbòdì ẹ wò ó adídàrè ló bẹ́ mi o bàbá rọba tán bá lè gbé kókó wọn kókó wọn tayátayá káwọn náà tẹ̀sí ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ fi nájọ́ ọmọ ọlọ́mọ kẹ́yìn náà kẹ́yìn náà kẹ́ pass through ẹ̀ kẹ́ mọ̀ bó ṣe rí bá a ṣe bẹ́rù la ṣe bọ́mọ ìtumọ̀ orin national anthem wa nìyẹn orí òjòrí ẹni tí ẹni tí ẹni tí wọ́n bá fi ọ̀bẹ gbé jáde àbí tó ti ojú ara obìnrin jáde ikùn yẹn náà ló sùn ǹgbọ́n bá dẹ̀ jáde tán ọyàn yẹn ló mu tó bá a ṣe bẹ́rù la ṣe bọ́mọ

wọ́n ti gbàbọ̀dè fún wa for long time. ilé ọba la ti bí mi ilé ọba ni mo ti fẹ́ wọn so both sides I know what I'm talking about. ìṣòwòrí tí ẹ kàn ń wo ẹ kàn ń wo kí wọ́n pè ní alára àbí amúkùn ẹlẹ́rù ẹ wọ́ ó ní òkèlè ń wò ẹ̀ sàlẹ̀ sórí àwọn tó ń àwọn tó ń jẹ́ wípé àwọn wọn máa ń múyàn wọ ìgbàlẹ̀ yẹn mi ò jẹ́ kọ́kọ́ bẹ́ẹ̀ látòrí ẹni tó ń dífá adífálà àwọn adífálà yẹn tí wọn bá ti ṣe ní fù torí tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ that's it àwọn adífálà yẹn gangan àwọn ní àwọn náà ti fẹ́ máa wọ́n ti fẹ́ máa gbégbé ayé modern so tó bá dẹ̀ ti di wípé wọ́n ti ń lọ fowó bribe wọn tó bá da ifá yẹn nǹkan tí fá bá sọ ìmí wà tó bá ti wojú ọpọ́n yẹn tó ń wojú ara wọn tẹ bá ti ń gbọ́ tó ń sọ wípé ẹ̀yin afọbajẹ o a máa sọ̀rọ̀ létà àbáwọn ìkìlọ̀ kan wà bẹ́ẹ̀ wọ́n lè kàn sọ̀n tó yẹ kí gbogbo yín gbọ́ àwọn ìkìlọ̀ kan sì máa ń wà tó máa jẹ́ deep deep deep sórí àwọn ìkìlọ̀ yẹn tó bá ti lọ tú síta sí àárín ibi tó yẹ kán tú sí tó dẹ̀ jẹ́ wípé kò súùtù àwọn tó fẹ́ ìgbà ilẹ̀ máa máa gbọ́ ẹ ẹ pawó dà ẹ pawó dà kí lẹ rò pé a lè tún lè ṣe. tó tó bá yẹ ti fi mọ́tò lọ̀ wọ́n ọ̀tún sọ pé wọ́n máa kọ́lé fún wọn wọ́n máa ṣe kinní kan ó di wípé ẹ̀yìn nǹkan tí ifá yẹn sọ wọ́n máa sì ṣe ètùtù láti yí padà àwọn náà wọ́n máa ṣètùtù yẹn láti yí kinní yẹn padà láti fi súùtù àwọn bí irú kẹjọ wọrọ tó bá ní à á mọ̀ pé ìdílé báyìí ló kàn pẹ̀lú báyìí mo fẹ́ kẹ́ gbé sí i èèyàn wá sí ìgboro lòun lòun ló kàn ó mọ ohun tó ń sọ náà àwọn system àwọn styles tó ń lò láàárín àwọn ọba ọba nìyẹn wọn bó bá ní blue ni tó bá sọ fún pé no blue a mọ̀ pé blue ni but mo fẹ́ kẹ́ jẹ́ kí yellow wà nbẹ̀ hmm. àwọn ni wọ́n máa pawó yẹn dà so kíní yẹn ti ìbàjẹ́ yẹn ti bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ adífàlà ọ̀dọ̀ hmm. adífàlà ló máa bọ́ sọ́dọ̀ àfọ̀bàjẹ́ sọ́ni tó bá ti lè kí ibi méjèèjì yẹn kò sí ẹni tí wọ́n fẹ́ gbé sí wọn ní gbé sí and and disadvantage ẹ̀ tó máa ń bí òun náà nìkan tá à ń rí i because ẹni tí ó bá jẹ́ wípé ìṣẹ̀dẹ̀ ifá ló mú kò ní máa kó nǹkan ọ̀rọ̀ tó yẹ kó kó kó dáa fún ọmọ ìlú ẹ̀ kó máa dájú wọn ó tún mú bẹ̀ láti fi láti fi tọ́jú wọn bí bí nepa ò tiẹ̀ ṣiṣẹ́ ní gbogbo ilé Ifẹ̀ yẹn sọ́là ti wà náà ṣé bí mo rántí nígbà ìgbà covid tó lóun ra machine kan kán máa fín kán máa kán ṣàjọ ṣe paparazzi ẹ̀yin ọba iléèfẹ́ ni o àti ẹ̀yin tó pẹlẹ ní gọ́fìnà Ogun State ìyẹn Dàpọ̀ Abíọ́dún by the end of the day okun níye tó tún fún wọn láti Àbújá lórí yẹn hmm. ẹni kan máa fín wọn máa ṣe torí covid kan all this money ten waste tó jẹ́ kẹ́ ẹ pa àwọn China tó ẹjọ́ ń wa góòlù ara yín bẹ̀ wọ́n ṣe sólà kí gbogbo àwọn aráàlú yẹn gan tiẹ̀ mọ̀ wípé àwọn ń sùn nínú ìmọ́lẹ̀ ọba ò ṣe náà báàfin bá ṣá ti wà rìn gidi kò kàn wọ́n báàfin bá ti wà òkè kò kàn wọ́n ẹ wo ìgbà táwọn ọmọ wa lọ tí wọ́n lọ recently ẹ wo gbogbo ibi tí wọ́n lé àwọn ọmọ yẹn gbà ẹ wo are not too far from file uh, from falas ẹ wo gbogbo àwọn ilé alámọ̀ yẹn ẹ wo títì yẹn gan pàápàá láwọn ṣọ́ọ̀ṣì tó wà níbẹ̀ tó ti ẹ̀kọ́ bá ti wó wọ́n ti modernize ẹ̀kọ́ ti kọ́ you just taking all this money this is this is totally mess mess gidi ni èmi ò rí ọba tó gírídì tó yẹn láyé mi mi ò rí ọba tó gírídì tó yẹn torí ilẹ̀ wa ni ibẹ̀lẹ̀ tí ń rí nǹkan wọn ò ní kẹ́ ẹ ara yín ṣe sà ẹ dẹ̀ lágbàá dúkalẹ̀ ẹ̀dẹ̀ ń fìyà jáwọn èèyàn wọ́n ń sùn ní òkùnkùn wọ́n ń jẹun nínú òkùnkùn kí àtúnwáwí tẹ ẹ tún lọ kó pọ̀gì ẹ tún lé wa ẹ wò bọ́lá ń ṣe ń tu yín láṣìírí báyìí. ẹ ọjọ́ gùdú ìrìn olójú dúdú bíi ojú ọ̀pọ̀ tó lọ káwọn hooligans tó ní kán máa lé àwọn ọmọ Yorùbá nation ọ̀tán wọ́n tí adé ààrẹ original bá sọnù bẹ́ẹ̀ yẹn gbogbo ìdílé gbogbo ẹ̀yin ọba òfò tẹ́ẹ̀kan ẹ̀yin ẹ̀yin afọbajẹ́ pẹ́pẹ́ fashion orí ẹ̀rí ìmí àgbégòsójú ẹ dàbí ìnàkí ẹ dàbí ìnàkí òyìnbó ṣaṣọ ni kò ṣe fitting ẹ ṣàfẹ́ ṣoge tipátipá ẹ wo bí gbogbo yín ṣe rí oúnjẹ èèyàn mẹ́wàá oúnjẹ èèyàn twenty lẹ́ ń jẹ ìgbé èèyàn two hundred lẹ́ máa fi yà àdàbí tó bá jẹ́ wípé ẹ jẹ́ kí ọmọ aráàlú ẹ jẹ́ kó jèrè nǹkan tó tẹ̀ ń kó ń bẹ̀ yẹn ló ó ní gbogbo èpè arúgbó àtàgbà ìyá arúgbó kan wà ọgbọ́ ẹ̀ ni wọ́n ti lọ gba tẹ́ǹtì ọmọ yorùbá ló tún sanwó tẹ́ǹtì yẹn padà fún ìyá yẹn wọ́n rún gbogbo tẹ́ǹtì táwọn ọmọ bọ̀tá wọ́n lò yẹn ni wọ́n rún pátápátá adẹ̀lá lọ́ba àwọn wèrè kan ni wọ́n bọ́ba ṣọ́ba yín ṣe nífù ṣọ́ba yín ó jẹ́ ká mọ̀ pé òun ni bàbá wa kí ló dé ganan àìwò nítorí adélèmí fi pé o torí adé mo fi pé o ìyẹn ló important sẹ́mi o ẹ̀rìn kínní ajé ó ní wọ́n rì mọ́lẹ̀ láàrin méjì lókè west den tó lọ sí edgua road láàrin méjì center ìgbọ̀ngún níbi apáàkì yẹn ní London bíbáyìí gbogbo ẹ̀yin tẹ́ bá tẹ́ bá tẹ́ bá jára London. tí o ṣe outside London original London ibẹ̀ ní ilé ajé ibẹ̀ ní làwa ń pè ní West End ibẹ̀ ní kíní ajé wa wà tó ń pa owó wọlé fún wọn gbogbo yẹn náà la máa rí kọ́ padà tá a bá ti gba Yorùbá nation wa àti gbogbo nǹkan rẹ̀ tó dáadáa tó kọ́ sí museum wọn gbogbo ẹ̀ la máa gbà a máa gbọ́ everything ìnáwó tó ti pàǹdì gbogbo kínní gbogbo ẹ̀ la máa ṣí fún wọn ẹ sì jẹ ẹ ṣàjà ara máa mú lẹ́sẹẹsẹ náà á gba nǹkan tá a fẹ́ gbà wọ́n wá mọ̀ pé yes ọmọ ọkọ wà òótọ́ tó bó ṣe jẹ́ nìyẹn ìyá mi adíàrè kò gbọ́dọ̀ lọ o hmm. ẹ jọ o ẹ jọ o original adíàrè ẹ bá wa tọ́jú ẹ o ó ṣe pàtàkì ó ṣe kókó gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ mọ̀ àlùdé àpàdé adé yẹn tí ẹ bá lọ jẹ́wọ́ nǹkan tó lè ṣe láti gbé adé yẹn kúrò ńbẹ̀ yẹn bó bá àmọ́ yín bí àmọ́ yín ẹlẹ́dàá gbogbo ọmọ Yorùbá kò ní ṣàdúrà fún yín. torí ẹ̀yin tẹ ẹ̀yin kan máa ní eléyìí nìkan ṣe tọ̀hún nìkan ṣe sódà kan àwọn tí ò bá yẹ kó sọ fún fọwọ́ gbé wọn ò gbọ́dọ̀ fọwọ́ gbé ibi tí adé ní agbára dé bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ máa pàdé àlùdé kínní yẹn tẹ́ bá lọ júwèé bó ṣe máa rìn tirantiran yín hmm. ẹ ní jẹ́ èèyàn ẹ ní jẹ́ èèyàn mi ìfẹ́ wá mọ̀ bí ibi tí fúlàní ibi tó ti lọ gbà àwọn agbára wọn wọ́n máa ó máa jáde ní eh. torí pé kí ni ọlọ́run mọ̀ọ́mọ̀ ó dìídì fi àwọn nǹkan ńláńlá ó fi kẹ́ wa ní ilẹ̀ yorùbá tó wà kọjá àyè ara wa ìwọ fúlàní tó fẹ́ wá gbé ó wá jalè ní ogun ọ̀run dẹ̀ máa lù ẹ́ pa ìwọ haúsá tó fẹ́ wá gbé ogun ọ̀run máa lù ẹ́ pa ìwọ yíbò tó pọ̀ túmọ̀ tó fẹ́ gbé ogun ọ̀run máa lù yín pa. Àmín orí ọlọ́run ló ó mọ̀ọ́mọ̀ ṣe wá láàánú ni. we Yoruba, we are unique children we are unique people tó jẹ́ wípé eh, àdìtú ni ọlọ́run ló lè tú kò sẹ́ni tó lè tú wa. Eh, torí ẹ̀ náà ni ó fi dàbí wípé ìrìn àjò rí bó ṣe rí. orí wọn ọmọ yorùbá tó ṣe ń pariwo wọ́n nàìjíríà ó rògòlò àtúnsáré kọ́mọ ẹ̀ rògòlò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 driving you round the wall.